Exercise 4. 1 roju. 1 roju. Òtútù. Ṣé òtútù mú wọn? Ooru. Ṣé ooru mú wọn? Aràn. Ṣé aràn ń mú wọn? Orí? Ṣé orí ń fọ́ wọn? Ara? Ṣé ara wọn kò dá? Bàbá? Ṣé bàbá wọn nà wọ́n? Exercise 5. Ara wa kò dá. Àwọn. Ara wọn kò dá. Èmi. Ara mi kò dá. Òun. Ara rẹ̀ kò dá. orí orí ń fọ́ ọ èmi orí ń fọ́ mi àwa orí ń fọ́ wa àwọn orí ń fọ́ wọn òtútù òtútù mú wọn èmi òtútù mú mi òun òtútù mú un àwa òtútù mú wa ara ara wa kò dá. End of vocabulary supplement for Unit 10.